adájọ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọbẹ̀ lọ àtẹ́lu owó ní máa ta ọkọ sí lílo àwọn oríṣiríṣi ààyè nínú àlùkòrán àti alákọ̀ọ́lé ọlọ́run ti ẹnu àtẹ́lu ìsàwọn ọkọ sí èèyàn láì ní wẹ́rì kéèyàn kàmá àtẹ̀lẹ́ nìyẹn lásán ọlọ́run subhanahu wa ta'ala ọsàn fún alùpàtà tàwùrà àyà mọ̀kànlélí ọgbọ̀n ọlọ́run ní ìtàkọ́dù àṣùbárọ́dù wọ́n bá lẹ́nu márùnlá bàbí ìjòlélá wọ́n mú àwọn olùmọ̀wọ́ wọ́n sì mú àwọn ẹni tí ń ṣèjọ́sìn láàrin wọn ẹ̀yà àwọn bàtàkà bíà wọ́n mú àwọn olùmọ̀wọ́ wọ́n sì mú àwọn ẹni tí wọ́n jẹ́ olùjọ́sìn láàrin wọn ní ẹlẹ́dàá yàtọ̀ sọ́lọ́wọ́. علي بن أبي حاتم قد بلغ الله صلى الله عليه وسلم níjọ́ tí wọ́n lọ yìí ń bẹ ní àgbélébù rẹ èrè tí ń bẹ rẹ yìí nígbà tí mo tí mo rẹ jọ صلى الله عليه وسلم هم كثرة البراء له يصف الصبر تلك بناية لا تقوى إيبي أنا وفك كامية وما هو اللماء àti àwọn ẹbí ń ṣèjọsí láàrin wọn wọn fún ọ ní ẹlẹ́dàá ìyàtọ̀ sí ọlọ́run ọba sùhánà òwe sàárà ọdínlò wọn dàgbẹ́lẹ́ lọ́wọ́ sọlọ́lọ́ ọ̀rìn ọ̀sánláńfẹ́ ẹlẹ́dàkẹ́ bọ́ọ̀ láti fẹ́ fún àwọn olùmọ̀ àtàwọn tí ó sì jọ sí lẹ́lẹ́dàá òṣìṣẹ́ ọlọ́run lálàyé sọlọ́lọ́ ọ̀rìn ọ̀sánláńfẹ́ ṣé kì í ṣe pé táwọn ẹni tí wọ́n bá pè nǹkan dé ìwọ̀ ọkùnrin yìí tó sì já sí pẹ̀tọ́ yìí ìbẹ́ yọ ń gbà pé yìí wọ́n ní tí wọ́n bá ti pè nǹkan lẹ́nu ọkùnrin tó ti pè nǹkan yẹn sì dé sìlẹ́yìn ọgbà pẹ́ẹ́tọ̀ ni oníbẹ̀ àdébí sọ́kọ́ ọmọ ayọ̀ sọ́lá onílẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́dìkà ìgbà ẹ̀dá tó kọ̀ bẹ́ẹ̀ ní ń ṣe wọ́n ní yá ẹ̀ ń ṣe wọ́n ní yá nínú ọ̀rọ̀ ni ọlọ́run bá tó fáwọn ẹ̀kọ́ gàrà قالوا وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير قالوا لمسلمين أعلى لكذلك sáájú rà lẹ́bí nílùú kéréje tàbí ọ̀sìn ọdún kìlọ̀ ilà bọ́ọ̀lá ó sọ̀rọ̀ fún wọn ha àdìgbọ́jọ́ nígbà àwọn aláyọ̀ kọ̀ọ̀rọ̀ onígbàdùn láàrin wọn kí wọ́n máa sọ láì gbé ilà wájàdẹ̀dẹ̀ àbá àdà àdà òmùmá àwọn báwọn bàbá wa àdà òmùmá èyí ti pa báwọn lórí ìjọ òyìnjọ wọ́n lè súnmọ́ ìjọ nígbà mi tàbá mi mú nù. ṣùgbọ́n láyé ìtumọ̀ ẹ̀ àwọn bá àwọn bàbá wa lórí ẹ̀sìn kan wọ́n ń lọ àlà àtàlẹ́lẹ́ mọ́kàlù. orí pàwọn làwọn máa ń gbẹ́sà gbẹ́sẹ̀lẹ̀. ọlọ́wọ́n bá ní kẹlẹ́ wá ní ìdásẹ́lẹ̀ bá sọ fún ọ àwọn lọ sí ìṣòro bíi láti dá bí mo ọjọ́ tó máa lé ní ní ìlànà èyí tó fi gbọ́ jẹ́ ọ̀nà ẹ̀kọ́ ju ọ̀nà bá wọn bàbá yín lórí ẹ̀ lọ́kọ́ fẹ́gbà bẹ́ẹ̀ nígbà wọn làwọn gbà náà wọn ní ta bá wọ ọ̀rọ̀ náà wáyé ẹni ike ọlọ́wọ́ bá ń pọ̀ fún ọ ike àná ẹ̀sìn máa wá ń bá ọ̀pọ̀ jà ọ bàbá yín nítorí ẹ̀ lẹ́sìn tó pẹ̀ ní ìgbà ìnà mímà ọ̀rọ̀sẹ̀tò méjì káfíò. Ewu tí wọ́n fi rẹ̀ yín lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀ ń sẹ́ni yín sòótọ́ àwọn ọ̀gbà yín gbọ́ sí wa. Eléyìí wá ló fásitì dẹ́bà. Ayà kẹrin lé ní ọ̀sán. Nípa ọ̀nà àwọn ẹni tó ń sàwọn kọ́sì láì ṣe ẹ̀yìn sí rẹ̀ rí láì ní retí ẹ̀ dáàbà wa ni ọ̀gá ti ṣe. Àwọn ẹ̀sìn lọ ní nípa ọ̀nà ọlọ́wọ́ wa tó ti fọ́ lọ́rọ̀ yìí ọlọ́run ní ilé ṣọ́kọ̀ dáwà mìíràn ìdánwò ìfúnfún ìfúnfún alẹ́bí nàrà àyà ọlọ́run ní dábàá ẹ̀dákẹ́dá lọ́dọ̀ ọlọ́run ọ̀hún ẹ̀ ẹni tó ti sí tí o tó tọrọ tí o gbọ́rọ̀ mọ̀nà alùpùpù tó kú yáyá tí o tiẹ̀ lè sọ̀mọ̀nà rárá alẹ́bí nàrà àyà òun làwọn tó ti wọlé ṣe làákàyè ní ti wù sọ̀rọ̀ wọn yìí ṣe làákà yìí yóò ní fún wọn bí tí kò kọ́wọ́ ọlọ́run sọ nípa àwọn ẹni tí wọ́n ń bá wọn sọ sí láyé lẹ́yìn tí wọ́n bá ti ṣe àwọn alẹ́ ṣe àbá àwọn ẹni ló ṣe àfa àtàwọn àtẹlẹ ti wá nìyẹn ọlọ́run bá wọn sọ báyìí ibi ìṣàbàbọ̀ ẹlẹ́bí rẹ̀ tó ní pé ó kọ́ pápá bẹ́ẹ̀ àwọn ẹni táwọn èèyàn tẹ̀lé ẹni tó lọ sẹ la fa gẹ ó dàbọ yóò fi ní àdáyé tí wọn lọ fọlú ẹ nígbà tó bá tí wọn fi dàlọ ẹyà lọ nígbà tó wọ ẹni tó tẹlé wọlé wọrọ àwọn àdá tọwọ adigun kálukú gẹ ní àdúgbò lórí pọta pọtọ àti bíkì pẹ̀lú àtúnà òpó wa ti òbí níbi kò ní síbi dá fìdí lọ wọn kọ́ ọ́ lẹ́nu lẹ́nu yìí lẹ́nu sábà wọ́n máa sọ ẹ̀yìn àti mọ́rọ̀ yìí lè rí àbẹ́lẹ̀ ẹ̀bọ̀ wá lónìí. wọ́n máa sọ ìdílé àwọn àtìlẹ́ lálẹ́ káàbọ̀ tọ́ba ti wá lè padà báyé ni ọ̀nà tàbàbọ̀ àmìlùmọ̀ káàbọ̀ tàbàbọ̀ òbí náà. káwọn alẹ́ làbàwọ̀ àbá yìí ni kábíyèsí gbọ́ láti ẹ̀sìn tí wọ́n pè wá sákèésí pé ká ṣe ọlọ́ọ̀ni kàdáàlì mọ́rọ̀ tẹ̀lé ni ẹ̀ yòrí ìdìbò lọ́rùn làbọ̀là àkàrà ọ̀sìn àlẹ́ gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe tí ò àwọn àmì ẹ̀wọ́ lẹ́nu ìpè wá kábàámọ̀ lórí ẹ̀ ọmọ òfin kọ́ ìṣí ìdàgbàsá fún òtẹ̀ wá ní jáde tó lẹ́nu ìlú ìkọ̀wọ̀. yá ìbá dọ̀lá nípa àwọn ẹ̀sùn tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ nítẹ̀lẹ̀ afọ́jú láì ní rẹ̀ ọlọ́lọ́wọ́ ọba àdìgbà látún lẹ́yìn sí àwọn kèfèrí ó fún wọn lórí ẹ̀ àtẹ̀sẹ̀sẹ̀ kèfèrí nígbà tí wọ́n mú gbẹ́gilé rẹ̀ òrìṣà tí wọ́n ń ṣe ìjọ نبينا إبراهيم عليه الصلاة والسلام هو القوم ما هذه التماثيل التي أنتم لها عاكفون كلا هو يري وعي سيتعبون تدانون أنت جرمكم قولوا لي ودعوا قالوا وجدنا آباءنا لها عاملين àtàdé ní nígbà táwọn bàbá wa ń ti làwọn náà padà ń ti àwọn ọgbẹ́ wọn yìí àti àwọn ẹni tí wọ́n ń nítẹ̀lé akọ́jú láì ní rẹ́ẹ̀lì tí lágbájá ti dé ìdílé ṣe lọ́sẹ̀ kìíní ọlọ́run sọ fún àwọn ibi gbà bàbá ti pélé tó ìgbà wọn tí yọ gbẹdẹ ọ̀sẹ̀ àwọn tí a bá ṣe tí wọ́n tójú wọn mọ́ lọ wọ́n bá bẹ gbé nítorí àtọ́ àná dáadáa wọn kú bá rọ àná. àwọn tẹ̀lé àwọn aṣáájú àwọn àgbàlagbà wa látẹ̀lé fáwọn ọ̀dọ́ òun náà tẹ̀lé àwọn ọ̀dọ́ ti wà lọ́dọ̀ ọba ti ìpèsè fún ọ àti gbogbo àwọn ẹni tó ń tẹ láwọn ẹni ní ẹni ní bẹ́ẹ̀ fẹ́ ni ẹ padà wọ̀ ọ́ ní péjọ yẹn rọ́pẹ́lẹ́ àti ìrìn fáyé ní ìbílẹ̀ làdá ọlọ́run àwọn ọmọ ti kàgbá kò lórí àwọn àwọn ni yàá ṣùgbọ́n ẹni wọ́n ti sábà fi àgbákò wọn ọlọ́run táwọn ti àyọkọ méjì làwọn fẹ́ wọ́n jẹ́ ẹni rẹ̀ wọ́n làánù ọlọ́run wá gbé wọn jìnnà sí kẹrẹ léyìn tó ti pé ìgbé jìnnà tó ń tòbi ẹ̀yìn àdàlà ẹ̀yẹ ń jọ lọ. Téèyàn kan bá lọ sáwọn sọ́ọ̀tì yẹn lábẹ́ kúkú ọwọ́ àlọ́ sí kẹ̀kẹ́. Yóò tẹ̀lé ikú ọ̀rọ̀ fún èmi mọ kọ́ọ̀tì àfáà lágbájá pọ̀. Bí yẹn bá sáwọn sọ́ọ̀tì yẹn nìkan lábẹ́ ẹni lẹ́sẹ̀ ọwọ́ àti ẹlẹ́sẹ̀ pẹ̀lú àwọn sọ́ọ̀tì yẹn yóò tẹ̀lé àwòrán náà ọlọ́run tọrọ ṣe mo jẹ ọ̀rẹ́ mi lórí ẹ ọ̀rọ̀ mi mọ sàwọn bá ṣe yẹn kọ Ọlọ́run ọba sùpáàdé wọn ti rárá Ọlọ́run bí adé ọsẹ ṣe èèyàn ti la kọrọ wẹ kó sì ìjọkẹ lọdà báyà náà yìí ti hàlẹ ààbò títí lẹ́yìn ìgbà tó ti fọ ní ọmọwọ hàtà ìmọ yìí lẹla kò wọ ẹ kẹkọọ tí o ti sàlàyé fún tó fi báyọ Ọlọ́run ọba lórí ẹ ajáde owó kẹlẹ àdé ti sẹ ìdẹ́sí omi ní gbogbo ó ti rí lẹ àdínkù lẹ́mù ajagbegbe yẹn máa kọ́ sí yẹ ìbàjẹ́ ni àti tẹ̀tẹ̀ òun ni kágbá kájúwọ́jú tẹ́lẹ̀ fún àwọn ìpìlẹ̀ tó rinlẹ̀ nínú ẹ̀sìn ọwọ́ lọ́dún kàtẹ́ ní sọ́dún lọ́wọ́ ẹ̀sìn náà yóò fi wá ilé aláàbí ìdíkì àtàwọn kọ́ sí ẹ̀yìn sọ kódà bá rẹ̀ wọn fi tìbí lágbáyà ti fi ìbílẹ̀ sí ti ìlú yẹn yẹn kẹ́lẹ́ ra fáyà ní oṣù kìíní kan ìwọ́n kẹ́sì wọ́n ti lè jágbé kọ́ sí tẹ̀tẹ̀ lóhùn Ah, ó lé wú bọ̀ ẹ̀rí adébí sọ́kọ́ lọ́wọ́ ẹ̀sọ́lá ìlànà ti wà nídìí àtúbà àtàwọn kọ́sì káńtẹ̀ ní yẹn tẹ̀lé àtọ́jú òjijì ọlọ́wọ́ sọ́kọ́ lọ́wọ́ ẹ̀sọ́lá wọ́n ti wọ́n ti fi alábọ̀rin méjì ọ̀rọ̀ méjì mo fi sáré láti tẹ̀síṣù máa tẹ̀wọ̀ tẹ̀síṣù bá ti mú lábùkù tẹ̀ bá ti ká ó lè wà náà ó lè máa tàwọn kọ́sì kí ni kẹlẹ tí mo fi lẹ òun náà ní sẹ́wọ̀n náà ọba àti ọ̀jẹ́ àti sọ́nà òjíṣẹ́ sọ́nà ọba àti ọ̀sọ́lá ọmọ òkú sọ́tọ̀ rọ́dí ọba òkú sọ́tọ̀ àti ọláwó mẹ́ta fẹ́fẹ́ tí ó wú ẹ zẹ́lẹ̀ tó lè àyè ẹni tó tó níbi mọ́ kó sáàtì ẹni tó ó tọ́lá àwọn èèyàn ó àwọn kẹfà ṣe àti ìdàlẹ́ wọn tó ṣe ẹnu kẹfà lè wẹ́ náà ní àríyànjiyàn tó ti pé wá látẹnu mùnẹ́fì mọ̀lẹ́bí ní àdínì ni ṣùgbọ́n wọ́n ti pé kọ́ra lè ní kàlẹ́ nu ẹni tó wọ̀ ọ̀dà kẹ́kẹ́ máa ti lọ́rọ̀ gidi ni nínú àwọn kẹ́kẹ́ lè wẹ́ẹ̀sì ọ̀hún ẹ̀dá ní mọ́tò òbí lóore àwọn ẹni sábà wò lágbájú tí wọ́n ti sùn àyè lọ́nà afáwọn máa ń kú ní jábà rọ́dí ọlọ́run tẹ̀lé àná wọ́n ní adé yìí lọ́wọ́ àwọn òpè yìí o àti kì í bá yọ bá àti fífi ìyẹn ní pé títà ti jẹ ẹni tó jẹ olùmọ̀ bóun ẹni bẹ́ẹ̀ bì àti àríyànjiyàn tí bóun ẹni kì í ṣe pẹ̀lú àlùkò náà. bóun ẹni kì í ṣùgbọ́n káyà nígbà ní ẹ̀rọ tó yọ sàwọn èèyàn lọ́dà wọ́n ti gbàtí àbá àwọn àwọn ìjọba ni wọ́n ti wọ́n fún ọ̀dà tó ń béèrè béèrè tó tún bá gbàtí àbá àwọn àwọn ìjọba náà rọ́ọ̀kì ni tó ti fi wá sí nígbà ní oníjọ́ gbẹdàlọ́ ẹ̀yà òní ọ̀jọ́ àdájọ́ àwọn àfa ìṣá ọlọ́ọ̀ ẹ̀rí kọ́nà òye wá dákẹ́ ọwọ́ àti ẹ̀rí olùmọ̀ ọbẹ̀ máa yẹ̀yẹ̀ lẹ́rẹ̀ lẹ́ẹ̀kọ́ kan ẹ̀rí olùmọ̀ tọ́ba tó dẹ̀ka fọlá àkọ́kọ́ ní gbogbo nílẹ̀ ẹ má sọ fún tọ́ba tó ti lẹ̀ sí mi èmi sọ fún àbá alágbádá sí ẹ̀sílẹ̀ tó ti rí yẹ kódà kọ́kọ́sẹ̀ láàkọ́kọ́ ní gbogbo nílẹ̀ ẹ má jọ jáde fún òun lẹ́ẹ̀fẹ̀ ẹgbẹ́rin ọ̀rẹ́ kele wí ẹ̀rí lórí ẹgbẹ́ ìfẹ́ ìtẹ́lẹ̀ ní dáńkẹ́kà bẹ́ẹ̀ bá ní dáńkẹ́kà ló wà fọ́ wa nílé. wọ́n ti dáadáa tọ́ba ní ní olùmọ̀ tẹ́lifọ̀ fọ́lùmọ̀ ni ọ̀padà ní pọ́blẹ́mù orí fìtínà ẹgbẹ́ ìsọ̀pẹ́ ní farabalẹ̀ nípa rẹ̀. ẹ wá yọ kú lẹ́sẹ̀kẹ́lẹ́ kó ti lọ́dọ̀ látòkì lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ní ẹjọ́ farabalẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀rọ nígbàgbọ́ lọ́dọ̀ olùkọ́ ló gbà gbòdòdò lòun náà ó lè rí fìtí náà tí wọ́n padà tó bá nígbà rẹ̀ afáwọn máa ń tún dábàá lọ rọ́jì ọlọ́run sára ní olùkọ́ ìwà ọ̀dọ́ àlùkò àdéhìí abẹ́tẹ́ tí mo lẹ́ fi ní kótó kúrò á ní ìdúdú wa. ọlọ́run mọ́tẹ́ ọ kùránì lámì sọ́gà bí àmìlẹ́ yẹn máa fi ń dálẹ̀ kálukú àmẹ́nìkan kan kó wọ̀ ọmọdé tí wọ́n wọ ìwú lé kódà bí yẹn ẹ̀ka ẹgbẹ̀rún fẹ́kọ̀ọ́ ní mọ́bí sí ilẹ̀ ẹ̀ ìwò yóò tọ́ bá ẹ̀mí inú àlùkò àti má bùtẹ́ máa ti béèrè lórí ẹ̀kọ́ bá ti yẹ lọ́dẹ̀ mọ́. ẹnu tó dodo ẹ̀ ti yóò jọba tó adé mi káyì lẹ́nu yọba lọ parọ́ pé ah, àbí ti ti tu bọ́rọ̀ yìí. ẹ̀rí ìwò yóò tẹ́ bá ti wọ́n àlùkò àti má tún béèrè ẹ̀kọ́ ṣùgbọ́n tó ẹ̀ bá ti yè méjì bẹ́ẹ̀ ẹ lọ jáde àgbọ̀dọ̀ ẹni tó bá ṣùgbọ́n ẹni tí ọlọ́wọ́ ọba fi ọ̀rọ̀ fẹ́mi rẹ̀ ayé ìròyìn wúlò ọjà àdàlà ẹ̀yọ́ ti ọlọ́wọ́ afọwọ́ afúnlẹ̀ mi kọ̀ ṣọ́ọ̀ṣì ọjọ́ ọlọ́wọ́ dára ó ní jẹ́ ẹni tí ó dájú lẹ́ni tí ó jẹ́ olùkọ́ àbí kò jẹ́ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí ẹni tí ó máa jẹ́ àtẹ̀lé akọ́jú wọ́n nígbà lọ tẹ̀lé ọlọ́mọdé kí èyí tó ti àdúró yẹn sì ní sì ní pé lábá ẹ̀kú fún ọ̀kẹ́ ẹ̀kú náà. bọ́ọ̀lù lábá ọ̀ àwọn ọmọdé wọn ti lánàá ó tẹ̀lé sọ́nà wọn lé kí ó gbàlè ó tẹ̀lé abáde ìgbé lọ tẹ̀lé abáde wọn ti lẹ̀ ẹ̀lọ́ ti lọ́nà ó tẹ̀lé ọlọ́ àpá àbáyé àtúnlẹ̀ ìgbé mọ̀tọ́rọ́ ni nínú àwọn ọmọdé òṣìṣẹ́ ọlọ́run ni a ti lẹ̀ ìgbé ní àwọn àti tí bá ń tẹ̀lé yẹn ní tẹ̀lé akọ́jú nígbà bá ń fẹ́ nìyẹn wé ọ̀dà bíi ẹni tí wọ́n ní bá wá jẹun òun náà tó wá nú ẹlòmíì ìdánilẹ́ ọ̀tá lọ. wọ́n ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ irú ìṣesí bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ sí wa láwùjọ sí tó ti fi ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀sìn rẹ̀ báyìí wọ́n bá gbọ́ lọ́dọ̀ ẹnikẹ́ni ní kí n bá bẹ́ẹ̀ kí ìyẹn wà lóko kọ́ má sọ ọ̀rọ̀ ẹni ó fi ìrẹ̀lú kọ́ sọ̀rọ̀ ẹni lọ kódà kí ìjẹ wà kó ti máa bẹ̀ máa rọ ọkọ nínú òkú yìí ọ̀dà sinẹ́tò sí yìí ọ̀dà ọmọ sí mẹ́lì yẹn káyọ̀ tó kò sí ìdílé bọ́ wọ́n la ní tẹ̀lé àwọn àbá àti parọ́ para yìí àwọn ìdí sọ̀tọ̀ kú sọ̀tọ̀ tó bá ń sọ fún wa nígbà tẹ́lẹ̀ nígbà tẹ́lẹ̀ ọjọ́ máa sọ̀rọ̀ ọ̀dẹ̀ yóò dé ibi wá àtúntà lọ ilé wọn ti ní a máa tẹ̀sí lẹ́wọ́ wọn ti ní a máa jalè wọ́ pásítọ̀ wo ni wọ́n ti ń borí ègbègbè títí ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé ó fẹ́ yọ ọmọ ọjọ́ wọ́n ti hó gbogbo yẹn máa lọ fún gbogbo ẹ̀kú yó ó fẹ́ yọ ọ́ lọ ẹ má lọ sí ẹ̀ fásitì òun lọ́gbọ́n tó wí rẹ̀ kò lè wí. nígbà tí wàá sọ ibi ẹ bá sàgẹ̀rẹ̀ ẹ má mú sí èrèrè ìfẹ́ lọ́dọ̀ rẹ̀ wàlọ́ọ̀ṣì òṣèré lọ́dọ̀ rẹ̀ tó nípa bẹ́ẹ̀ wọ́n ti bọ́rọ̀ ìmọ̀ àtẹ̀lé ìtẹ̀lé àfojúsí rí nìyẹn ó ti wàá pọ̀ bí wàá lára lásìkò yìí wọ́n ti wọ́n wọ̀ bí kúmílíọ̀ àpẹẹrẹ rẹ̀ láàrin wa lẹ́nu òun lè tó ṣe ní bí ọ̀rọ̀ ẹnikẹ́ni lọ́wọ́ bá ti tẹ̀sí ń tẹ̀ tó tọwọ́ bá bá parapara yìí ọtọlẹ fún abá tí wọn jẹ lọ kára àwọn ẹgbẹ́ yìí fi fi ọmọ ajé ti àwọn ẹni tí wọn tẹ̀lé àṣìṣe olùmọ olùmọ ti ṣàṣìṣe lẹni àwọn tẹ̀lé lọ wọn ni à àbá àwọn ìjọ ẹsọ yóò yé wa ó ní bẹ́ẹ̀ ó ní olùmọ mi kẹkẹ pẹ̀lú làákàyè lásán ń bò sí bólúbọ ni.

ìyẹn lábàá bá lọ. àbáwá fúlàní náà bá ní onímọ̀ràn tẹ̀lé nìyẹn ìfi kọ́ bá sí àwọn olùtẹ̀lé níbi àṣìṣe tí ń bẹ fún olùwọ̀ olùwọ̀ ti tàbí àwọn tẹ̀ pọ́nù rẹ̀ lọ. wọ́n ní wọlé olórí fẹ́ ni olùwọ̀ fi sọ nǹkan òun á wá lẹ́nu ní ìtún nímọ̀ jùlọ ọba kọ̀ọ̀rọ̀ yẹn ti kò wí mọ́ lọ́gọ́ òǹkà pọ̀ sínú ìlọ́dìgbà àti ohun tẹ̀mí ọba àti ìyẹn kọ́dà fojúbọ̀ àwọn ọmọ padà jù bẹ́ẹ̀ lọ. àlejò kò lè sọ́ra yín wọlé iná ìdọ́gbẹ́ wíjà wọ́n já sí pé súnà ẹ̀jẹ̀ tó di èèyàn kẹ́ lọ́wọ́ bàbá òun kọ́ lò lórí ẹ̀ ìgbẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́kọ̀ọ́ ló ti gbọ́ gbọ́ kí là bá àgàgà pọ̀ lórí ẹ̀ àti kẹ́kọ̀ọ́ lù ẹni ọ̀rọ̀ pé kí là jẹ́ ti sọ lórí ẹ̀ bó làwọn tàbí ti wà lórí ẹ̀ àfa àtàwọn afọ́lélà àfa àti máa wí ìwúta tẹ́bi sọ fún wa ìṣẹ́ni tí lé wa kó fi súnà ìrọ̀ àwọn àfa àjàkújàkú tọ́jú wọn kẹ wọ́n gbà lékeré kì wọ́n fẹ́ máa tẹ́lẹ̀ wọ́n bù kọ́lé rọ̀ síma wọ́n lọ. tó jáde pé nǹkan tó kẹ̀ ṣé ló gba ọ gẹ́gẹ́ ni pé wọ́n fẹ́ ti àdéhùn àtẹ́bí lulẹ̀. tó jẹ́ ló gba ọ ní ẹ̀. yọ̀ọ́ bá fèrè tó a fẹ́ sọ̀rọ̀ àwọn àti wa jọba ìgbà wa nígbà fún alágbèjà bá sọ̀rọ̀ àwọn tẹ̀lé ẹ̀rí kàtìkàtì lèyàn gbàgàdì. afáwọn àdìgbò àdìgbò tóní máa tún fẹ́ ní alùjẹ́sà yóò kẹ́ yí poni pẹ̀lú ìmọ̀ ọlọ́run yóò máa bẹ̀rẹ̀ ní ọmọ náà yóò máa kú yóò wá padà wá ju ẹni yóò wọ̀ náà bẹ́ẹ̀ náà lè dìde. ṣùgbọ́n láwọn ẹ̀kú kò sí àdínkù bá àti kẹta sẹ́yìn àtẹ̀lé bẹ́ẹ̀ lẹ́rẹ́ tẹ̀lé tọ́lélé amúhá àwọn òkú ni ẹ máa tẹ̀lé àwọn òkú bẹ̀rẹ̀ látọ̀jú àtẹ̀lé ìfọmọlá ìfẹ́lá òkú ni bẹ́ẹ̀ náà rìdùwánù náà ní alẹ́ ìgbà ìgbà yìí àwọn òkú yẹn ni ẹ máa tẹ̀lé kí wọ́n ti kalẹ̀ ń tẹ̀lé pé alẹ́ sì lèmi ń tẹ̀lé òkú ni òun lèmi ń tẹ̀lé tèmi. ẹnì kan wà lọ́rọ̀ kẹta tó lẹ́nu lọ́sọ̀rọ̀ ní ọjọ́ lọ́wọ́ tààrà ní ojú wọn sọ wípé mọ nǹkan mọ sátìmá fàdíyẹ sátìmá ìmọ̀ ọ̀tìmá. ẹ̀kọ́ bá fẹ́ tẹ̀lé lánàá ẹ̀kọ́ tẹ̀lé lánàá ẹni tó kù tó tọ́lẹ́ ti lọ́wọ́ aláyé ni àfọ̀kànbalẹ̀ ti fi sọ dáadáa tí ò ní sọ lábùú lọ́la èyí lè máa wáyé tó ń sọ dáadáa lálẹ́ ọba náà sọ lábùú ẹlòmí torí ayé ńsọ lábùú ẹlòmí torí òkìkí ńsọ lábùú ẹlòmí torí ọlá ńsọ lábùú ẹlòmí torí ìlú nípa náà sọ jáwéjáwé. tó o nípa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní pé káàdì ṣùgbọ́n ọlá bẹ́ẹ̀ bá tẹ̀lé náà ni ẹ ẹ tẹ̀lú ẹ bá tẹ̀lé aláì aláì tó lè padà jìnnà gbúdà. ẹ̀yin àjọba ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ inú ọ̀rọ̀ ìtúfà alára ilẹ̀ ọba ìjà tẹ̀lé tẹ̀lé abọ́júwọ̀ Ibn Mas'ud radiyallahu ta'ala anhu. wọ́n ní àdínlẹ̀ ẹnìkọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ máa ta òkọ́ tèèyàn bí ẹ̀sìn rẹ̀ o. tí ọba wa fi jáde pé tilágbẹ́já bá ní gbàgbọ́ èmi náà ní gbàgbọ́ tó bá ní kèfèrí ẹ bá wùlẹ̀ dára yín àwọn òwúlẹ̀ ẹ̀sìn sí. láàbìlà àbíkìlọ́dọ̀ láàbùsùwàtà bìṣà kọ̀ọ̀sáwò kọ́ọ̀sì ìlàbù adébísọ̀ wọn bá wù ní sísẹ mẹlẹ yọ àpàdà nípa yọ wà lọ mú àwọn aláìwọn kan wọn mú ọlá àbá àbábá rẹ nìkan mọ ìkà ní oṣù kan wọn bá máa fi wọn léèrè àwọn bá fún dájọ wa láì nímọ wọn sì jà òye wọn sì lẹ wọn sì jà òye lọlẹ àbá wọn sì fi ọdún gbọ́dọ̀ yẹn lẹ rọbì wọn tó lọ wọn ní rọbì àtọjá àbá ọkọ ìgbẹ lílẹ ọwọ́ agbójú òkè wọn fi bàbá lé ilẹ̀ ìwà sọ ife ọwọ́ abẹ́rẹ́ ti sùkú wọn ní àbá àkìlọ fẹ fún kílẹ̀ tẹ̀ ń sunkún níbẹ̀ tí a rí ní sísè ká ní sèlè irun tí ń pa òun lẹ́kù òun ní sàwọn àti fàmìyà àtún táwọn èèyàn ti ń pamọ́ àtún ti pẹ́lẹ́ tó ẹ̀rọ wọn pamọ́ra yẹ o ẹ̀ wá rí àwọn èèyàn tó kẹ́ ti ń pa òun lẹ́kù àwọn èèyàn lọ́dọ̀ àwọn ẹni tó ń pè láàfà wọn wọ́n wá dàbí ọmọ kékeré pé ibi tó bá wù yẹn ó lè gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí gbogbo ó lè gbé sẹ́yìn gbogbo ó lè gbé sáyà tí wọ́n fi sa nìyẹn ẹ̀rí débi pé táwọn ìwà yẹn bá kọ́ fẹ́ fún ọ wọn ò sì wọn tí wọn bá pa wọn láti ẹ̀ka ìṣẹ̀yẹ̀ wọn ni àbáwá yìí o nínú ọ̀rọ̀ táwọn ẹ̀kọ́ táwọn tó wà pa òkọ́ ní ìtẹ̀lé apọ́jú bí kíkó lè mọ mísíkì àpá rẹ̀ àṣìṣe àtijọ́ ìṣàfẹ́yọ̀ tó ti jókòó sí àpá mi. ìgbẹ́ àti lọ́la àpá àwọn pàmò òní ti ẹni yèlé fún ọdún gbọ́ yìí ọ tọba tó ti gbọ́dọ̀ tó ń bò mí lẹsẹlẹ o kò ní wúlò ẹ̀kọ́ láyé lórí ìjòkó wà nílẹ̀ ní ọba wa ọgbọ́dọ̀ kó bẹ ọ lọsọ ní ìlú ọbì kan ó ti ọlọ́dọ̀ ni o. òun ọmọ àtọ yẹn ṣùgbọ́n ti tí ọ̀rọ̀ rẹ bá ti dá lójú lọ́dọ̀ pípa ọgbọ́n lọ́dọ̀ wa tí wọ́n bá lóbi kọ́ ọlọ́mọ kọ́ ọlọ́mọ òṣèlú náà ọ̀tá níwà lórí ẹ̀ ọ̀ọ́mà àgbọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀ọ́mà àgbọ̀ gbàdẹ̀ ọ̀ọ́mà àgbọ̀ ọlọ́yọ̀ọ́mà fọ́dọ̀ wọn ni. ajá ló gbọdọ̀ tó tẹ́lẹ̀ ẹgbẹ́ dání ọjà lójú rí ẹ̀ ẹ̀rí afọwọ́ àtúnṣe ìlú rẹ̀ ó ní kò sí àtọ̀ láàrin ẹranko tí wọ́n ń fà lọ àti ìyẹ̀kẹ́ tó ti àwòkọ́ ni torí náà kó olùkọ́ lè ha dá ẹ̀sìn bá àdìwọ́lẹ́sọ àdìsáyẹ̀ sí ní ti mọ̀ṣáláṣí ọmọkùnrin ẹ̀sìn ló wọ̀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 gẹ́gẹ́ bá ti sọ fún wa ẹgbẹ́ ọlọ́run wa subhanahu wa ta'ala ọ̀pẹ̀lú àtẹ̀lé kí èèyàn kẹ́ máa tẹ̀lé èèyàn ní tẹ̀lé afọ́jú láì ní rẹ́ẹ̀lì kó tó di pé èèyàn tẹ̀lé. ṣùgbọ́n ìdí kí èèyàn tẹ̀lé èèyàn pẹ̀lú ohun tó ní ti pẹ̀lẹ́ rẹ̀. ìyá ìgbà dàgbà ẹ̀ wá rẹ̀ sọ́bàjẹ́ àárín tiẹ̀ tí ó lè dá nǹkan ọlọ́run bá wọn sọ̀rọ̀ pẹ̀lú wọ́n ti wọ́n lọ lè ká kẹta wọ́n dàbọ̀ gbé kò ní kú lẹ́wọ̀n rárá. ṣùgbọ́n ọkọ̀ béèrè yẹn ni wọ́n ju sí gọ́ọ̀mù bára wọn lòdò ní ilé bọ́ọ̀dà. ẹgbẹ́ ní ti ń pe bá gbé bèrè sí káwọn onígbé bèrè yìí. olódò ni ẹni pé lọ́pọ̀lọpọ̀ làwọn bá sọ fún pé ní tó sọ yìí ló bá dẹ lójú ọyá mú kákàdá àti báyìí wọn kọ́ ní tíra wọn ò ní kọ́ ẹni ọba dá rẹ̀ lójú rẹ̀ ní bá gbé rẹ̀ ti ayélujára nígbè mí ni ọyẹ sọ fẹ́ bá fẹ́ sọ bó o kàwé sáníwé yẹn lọ kà ó ti kó yáa ni tó o lè ṣe bó o ṣe bó ti pé kíní báyìí omi lójú mẹ́rin ó rí ìwọ òkú wa rẹ̀ pẹ̀lẹ́ bí ìbá ti gbọ́rọ̀ ìwọ́lẹ̀ tó ti tẹ̀ tàbí àwọn ọ̀daràn lọ́fẹ́ gbọ́rọ̀ lọ́fẹ́ gbọ́ pàtàwọ̀ àwọn àwọn àwọn olùjẹ náà lọ fẹ́ gbọ́rọ̀ ẹ lọ́wọ́ ṣùgbọ́n wọn fẹ́ gbọ́rọ̀ àwọn yẹn kí ni ọmọ ìlú lásán tó ṣe fi fẹsẹ̀ ní bọjì rí ó rí ọ̀rọ̀ òṣèlú tẹ máa ń sá tẹ́lẹ̀ tí wàá yọ àyọ ọjà lórí ẹ ṣùgbọ́n wọn fẹ́ pé ọmọ kẹmọ gbẹgbẹ wọn ni òkè wò òkè wọn ni ọtàwé ọtàwé àwọn ọba wọn náà pẹ̀lú ọ̀rọ̀ ọlọpàá ní pàṣípàṣẹ wò káàkiri àtìkiri ní kóńtò láti àyẹ̀wò ẹbí àwọn olùmọlẹ tọba tètè wù yé ẹni tí wọn lè bá ní kíkọ sí lọkẹrẹ balẹ̀ tètè tó nínú màmá yẹn bàbá tó ń ṣe láǹfààní kì í bóòlù àti ìjọba ìfàmà àti lọ́wọ́ tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ owó. ayẹyẹ lè parọ́ bí àwọn bá ti ti pẹ̀lú ọ̀rọ̀ owó ọ̀rọ̀ owó wọ́n parọ́ bóyá torí kó fi lè oko owó yẹn gbọ́dọ̀ rẹ̀. ẹbí yẹn bá ní ti pọ̀ nípa rẹ̀ bí ẹ ní kẹsẹ̀ ní pa ẹ̀. ìyá sì béèrè lọ́dún olùmọ̀ yẹn bọ́ọ̀rọ̀ ẹni tí ọba gbọ́dọ̀ bọ́ọ̀rọ̀ ẹni tí ọba ti ìgbà dàda ṣùgbọ́n tó bá ti jáde pẹ́ mọ́ pẹ́ mọ́ ká kí ni fún bẹ́ẹ̀ mọ́ yìí ẹni ìfọ́ sí ojú mọ́tọ́ èdè nǹkan bá ti láì rẹ́rìn ṣe lọ. ẹ má kọ́ fi ṣé wùgà pé nǹkan bá ti láì rẹ́rìn ṣe lọ. àbágbàlagbà kan àbólórí kan kódà làwọn bá wá. àwọn máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ìgbé súnmẹ̀ yìí dáa wà lórí ẹ̀ wọ́n lọ́ọ̀dì ìdí à ń kásá alárúbáwá sábẹ́dá tọ́lá ẹ̀ lè rí nǹkan ẹ̀mí ìsìlámáwá ó yàtọ̀ tó bá wà sí. ṣùgbọ́n àwọn akọ́ṣe ọ̀gá wa torí náà wàá láwùjọ wá ní àyíká nípa àwọn ẹ̀sìn tún bẹ̀ láwọn ẹ̀sìn alárúbáwá ní àwọn àfa yẹn ní òǹdákẹ́ wọ́n fi àwọn ẹ̀sìn tún náà ẹni wọn wà wọn wà lọ ọ̀rọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ kan ti sà ẹ̀ lẹ́wọ̀n lọ́pọ̀ ìmọ̀ ni kì í ṣe pé wọ́n ti yẹ báyìí ọ̀ọ́ tó ké wẹ́ báyìí ọjà àpáàdé nígbà tí ìsàlẹ̀ lè yín ta nígbà tí ìdí ọlọ́run lè wọ́n fi yẹ ni wọ́n fi wà wà gbogbo àyókù wà láyé wà tẹ̀kọ́ ni. ọmọ ó lè sọ fi tẹ̀lé nígbà tí èdè ti bàjẹ́ sí tí ọba àjẹsí bẹ́ẹ̀ ká lè rí yẹn tuntun tí oṣù máa sàlàyé gbogbo òpèlè ìdáná. sùlámù máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà tí gbogbo kẹta wà sí ìdíkẹ́ àgbálẹ̀ òkèèrè àtọ̀hún rẹ̀ wá lọ́la kì í sàkà àtọ̀hún rẹ̀ wá. kálá tó káwé yẹn wọ́n tẹ̀ wọ́n sì kiri tí wọ́n tẹ̀ mẹ́ wa ni. wọ́n tẹ̀ mẹ́ òun làwọn sàlá ti tó kù sí pé wọ́n bá ti bẹ́ẹ̀ mọ́. sotori bẹ́ẹ̀ ẹ̀sìn yìí ibi alárúbá lórí bẹ́ẹ̀ ẹ bá kọ́ sí sọ́dà kọjá lárúbá tó bá ti ń tọ́yàtọ̀ bẹ́ẹ̀ sí ọ̀pá àti ẹ bá kọ́ sí àwọn bàbá kan ọlọ́run nígbà náà wọ́n dàbí mọ̀lìkí láwọn aṣọ òjú wa wọ́n dàbí mọ̀lìkí bò ajá ti pọ̀ tẹ̀lé wọ́n dàbí mọ̀lìkí tó tọ̀ nítorí pé kọ́ mọ́ nìkan ti mọ̀ mọ́ òkèké ti ti sọ yìí pé kíkà lóko la máa ń sọ ọ̀rọ̀ rẹ̀ tó bá ti dédé ń tàbí ẹni ìbílẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti dédé rẹ̀ báyìí kọ́ kọ́ rẹ̀ kó lẹ̀ kọ́ máa gbọ́ rẹ̀ lọ ẹbí ìtọ́pá bọ́lákẹ́ lẹ ẹbí ìkọ́sí abọ́lákẹ́ láì ní rẹ̀ aláwọ̀ yẹn pàtàkì kan àbí ìdílé kan àbí ká sọ pé nípa ìyá nàìjíríà ọba wa ti máa fi lẹ́yà nàìjíríà ni ẹ̀yàwó ìgbà wa yorùbá ẹ pé yẹn bá kéwù ó tún ké sí yorùbá mọ tó bá jẹ́ sí yorùbá ó sì wà ní pa yorùbá mọ ọ̀rọ̀ ẹ̀sìn láńlọ àtọ̀rọ̀ yorùbá ẹ̀sìn wá sáwọn kọ́ọ̀sì wàá ní àwọn eléyìí ẹ̀ ó yẹ kí ẹ̀rín kọ́ọ̀sì àwọn olówó fi ọ̀rọ̀ láì àbáwọn onírúurú ayé A kẹsí wọn já lágbára àbáwọn fẹẹ tiẹ nsàlà àwọn ẹnìkan àbáwọn ọlọpọlọ àbáwọn ni lọdẹ àwọn ọlọlàjì ẹ tọba ẹni fún pàtì àti ayé òde òní tí ó kẹwàá fẹẹ ní ìtọ́ nǹkan yẹn à ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀ pé ayé òde òní ayé òde òní gbò láwọn àtúpadà wa kí òsì sí jókòó lórí àga ọdún kí ló dé òjókòó lórí yìí olóhùn òun rè ayé òde òní wọ́n yẹ kó tilẹ̀ máa yí padà bí ìfẹ́ kọ́kọ́ bá ti ń sún kí ìfẹ́ ọba lọ bẹ́ẹ̀ àti kí ẹ lọ wẹ́ẹ́ sí ìtòyẹ fóun ní ọba amúyẹ̀rù kú ní ọba àkílódé wọ́n ní kílódé ọdún àjọ ayé òde òní. ẹ bá ká òun kọ́sì ẹni kẹ́ni láti fi yapa ìpìlẹ̀ tó lẹ́rìí. lápẹ̀rẹ̀ ní ẹ wá wẹ̀ nìkan ẹni apàdé ọ̀gá táwọn afá àtọ́kọ́ àgbàdá wà ní ìdádé àtàwọn ìdáyé ṣé wù àṣẹ láti bọ̀ ẹ̀hà ẹ̀mí ò ní ẹ̀hà láàrínlá ẹ má kọ́ ti ẹnikẹ́ni láti fi yapa ìpínlẹ̀ tó ti kọrin lẹ́nu súnà tẹ́lẹ̀ bí kí ló kò tó yẹn kù wọ́n dàbí ìrẹ́ lọ́ba tó fi wọlé kí ló kẹwàá àbí ìrẹ́ lọ́ba akẹ́tọ́ bá àgbẹ̀ wọlé kí ló kẹwàá pẹ̀lú ilé yẹn ìbọn ga wa kẹ́kẹ́ tọ́jọ́ ga tòun náà wàhálà rọ́ọ̀sì àǹfìyì kò tó bẹ́ẹ̀ kọ́lá dẹ́bi ìsọ̀gá o èmi ló kò tó yẹ kù yẹn ti tó wà náà kí abẹ́ wa kọ́ sẹ́ni lọ ẹgbẹ́ ọba ti pé dáadáa ní sáfà lábẹ́rẹ́ báyọ̀ kéwù bọ̀ rẹ̀ dànù kí lọ́ọ́ rà ní pẹ̀lú àfà yẹn ọba ti pé dáadáa ní sáwọn ọ̀gá ẹ̀ lábẹ́rẹ́ báyọ̀ wà á borí ìyàwó rẹ̀ kọ́dọ̀ ìyàwó rẹ̀ kéde skáàpù báyìí kí kí ní máa fi lórí kí lọ́ọ́ rà wà pẹ̀lú ilé rẹ̀. ọba aláǹtà òkò kẹ́ni kan àǹtọ̀rọ̀ àdìgbò tọ́lẹ́tọ́ làwọn máa fi sí wa ọ̀rọ̀ àwọn lábẹ́rẹ́ báyìí tẹ bá pè ebe pé ẹ fẹ́ ṣe wá àtìyàwó ẹ má rí káwé yẹn jókòó yìí tẹlẹkẹ ti lé tiẹ ní owó ọpẹ́ owó àgbàríkà owó gidi kan àyẹyà ń ta níwá ẹ ti bá ọ̀rọ̀ tó ọba akéwòn tó ti Ọlọ́run gbọ́ ní níbẹ̀ máa béèrè níbẹ̀ tá a fi yàpá sí gbogbo àwọn nǹkan tó ní pínlẹ̀ àbí ọlọ́wọ́ bá tó sáré wọ ọ̀dáàdá aláwọ̀ àṣẹjìnà mọ̀tẹ̀lẹ̀yìn wáyọ̀rọ̀ mọ̀tẹ̀lẹ̀dẹ̀ wọ́n mọ̀tẹ̀lẹ̀yìn yà bá àwọn rọ̀dẹ̀ yà àwọn padàdàdẹ̀ àbí ọlọ́wọ́ bá tó sáré wọ ọ̀dáàdá aláwọ̀ tó wá sí ọlọ́wọ́ dàkú jáde paradà sí ọlọ́wọ́ ọlọ́wọ́ tó wá lẹ́sọ́ a ti lè fi fún àtẹ́bí sọ́kọ̀ ọ̀pọ̀ àtẹ́sọ́lá a ti lè kọ́sí àwọn ẹni ìdájú eré nínú àwọn sàbí àtàwọn tó ti gbèsè lórí wọn. Ọlọ́run sábà ti wá lẹ́sìn ọ̀la ẹ̀sẹ̀ ní títẹ̀lé afọ́jú wáyé ìwádàá dáadáa lẹ̀ ọlọ́run sábà ti wá àtúntò àwọn aláṣẹ wa gbogbo òkùnjẹ òkùnjẹ ti fẹ́ lára kálukú wa ní gbogbo ẹbí tójú lọ́kùn lókè ọ̀dà mọ̀kú wa ṣe tọkùnrin wa ṣe tójọ́lé wa ṣe tóbàtà wa ṣe táwọn àwọn adájẹ́ bàbá ọlọ́mọdé wa ṣe àwọn ọmọ rẹ ọlọ́mọdé àtúnṣe wa àwọn adájẹ́ àfa ọlọ́mọdé àtúnṣe wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ yóò gbogbo àwọn ẹni tó bàjẹ́ tí gbogbo ẹ̀ ti rí lura wọn láwùjọ wa ọlọ́mọdé àtúnṣe